إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 واختار لهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله أن الله سبحانه وتعالى ربه عظيم وقامه, وقامه واسع ومغفرته واسعة وممن يدل على ذلك حديث قدسي من حديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما في الصحيحين عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة بل هو هم بها فعملها كتبها الله عنده عشر حسنات إلى سبعين ضعف إلى أضعاف كثيرة ومن هم ومن هم بسيئة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هو هم بها فأملها كتبها الله سجهة واحدة وهذا حديث فيه بيان فضل الله على عباده كتاب الله والحسنات والسيئات هي التي تكون بها المنازل والدرجات يوم القيامه بحق العبد بحق حسنات العبد أو بسيئاته يفعل أو يصفع يصفع في الدنيا والآخرة عباد الله فهذه الأربع مراتب يكون عليها سعي العبد وعمله أولا إن حمل حسنة ولكنه لم يعملها ما استطاع أن يعملها أو حال بينه وبينها القدر فإن الله سبحانه وتعالى لا يضيع عمل أحد المسلمين فإن الله يكتبه يكتبها له حسنة لأنه هم بالخير وتحملوا بكلمة كلمة وتحملوا من كلمة عنده فهذا لبيان العناية بها وما يكتب وما يكتب عند الله سبحانه وتعالى فإنه لا يدع وتحملوا من كلمة كاملة أيضا لبيان شرف هذه هذه السنة فإنه لا ينقص فيها ثانيا بل هو أما بها فأميرها فتابع الله عنده عشرة أمثلان إلى سبعين وهي عذاب كثيرة وهذا حيض من فضل الله سبحانه وتعالى على عباده وفي صحيح مسلم أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم ومعه ناقة مخطوبا متبرع بها في سبيل الله سبحانه وتعالى فقال له النبي صلى الله عليه وسلم لقى بها يوم القيامة صبوا بها ناقة عباد الله المضاعفة بالأعمال تكون بحسب ما يكون بالقلب من الإخلاص àlékún iṣẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ fún ọlọ́run kó máa bá òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa èyí tó jẹ́ kókó olóhùn wa lọ́sàn-án yìí kò ní fẹ́ wọn ti máa ń gbẹ́dàgbà àánú ọlọ́run ọba ó ti kó bí kó ó ti kó dáa ní kó ti bá wọn. Dégbé bẹ́ẹ̀ ṣe pé ìròyìn tó yẹ ká máa fi ròyìn ọlọ́run ọba ìròyìn ọba láàánú ni ọba tó fẹ́ràn ẹ̀dá ni. Débi pé ilé bá ronú sí àánú ọlọ́run ọba ó ti pọ̀ pé àtọ́lá rẹ̀ tó bá wọn àbí ádámà á rí i pé kò yẹ káwé nìkan tí ò wọnà náà bá bí àwọn ẹ̀rọ pọ̀ tó kó gbóòó náà ṣé ẹ máa fi gbìyànjú pé lágbájá ẹ̀ẹ́dẹ́gbì àjẹ lágbájá oníbíyà gbogbo àwọn ọ̀nà ni ọmọ bá gbìyànjú ẹ̀kọ́ àkọ́kọ́ ọmọ náà dára ni òun ti gbìyànjú ni. àbáwọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí àwọn ìlú àwọn ọba àwọn ọba ó ní ìgbẹ́ púpọ̀ báwọn ará ẹgbẹ́ pọ̀pọ̀ ẹ wọ àánú ọba ń fún aláyé nínú nínú àwọn àánú àwọn ọba tí ó fi kọ́ ẹ wọ àánú àánú mojò onítàkọ́ tí a lè fi sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ọ̀sán. onípẹ́jọ náà ọba fẹ́lẹ́ wúra ọ báwọn ọmọ èèyàn ti máa ń ṣe sí òun lòun ọ̀sẹ̀ máa sànú ọlá ẹni ẹni bá jẹ́ kẹ́kẹ́ yìí oko tó bá dá ilẹ̀ tó bá kọ òun ọ̀rọ̀ kò lè ká rẹ̀ àmọ́ àánú ọ̀nì ọmọ bá ń fẹ́ púpọ̀ sọ̀tún ọba ọgbọ́n kan ọlọ́run tó nínú ọgọ́rùn kan yìí ẹyọ ọ̀kan pé òun wọn bá dùn sí ayé wọn wá fi sí ọkàn àwọn ẹ̀dá àánú ni ó pé nínú ẹyọ ọ̀kan mi ó fi sọ́kàn tẹ̀lé ẹnu àánú tí mo ní òun pé wọn láàánú ó ti mọ ó lè gbóná ẹrọ mi ẹyọ àánú ọlọ́run ọba òun ti bẹ lọ́kàn mi ò lẹ́nu àwọn ti bẹ láwa tèmi náà. àwọn bí ńlá ẹnu bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ lọ. gbogbo ẹ̀dá ọlọ́run pátá lọ́wọ́ aṣọ ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ní ń bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ó ti abúlé ti ta àánú nínú àánú ọbẹ̀ bọ́ fún ẹ̀yìn

òun ló ti dọ́kà wò wá. pọ̀ tó bẹ́ẹ̀ bá ní ẹ̀rọ kan lásán, ó bá ní àlùbẹ́ náà, ó lè múlẹ̀, ó bá náà. Ó bá náà yìí, ó lọ wọn fi àwọn ìyá ìjà tó ẹyọ ni o. tó kù,

ẹwà ń wọ́n tó kẹ́kọ̀ọ́. Ìwọ́n ń fi àpẹẹrẹ àánú òní pé mo fẹ́ sàánú láti yámà, mo fẹ́ sàánú láti yámà. Ọlọ́run ọba ti àpẹẹrẹ àánú òní ló máa gbé sáyé bẹ́ẹ̀. Tòun ti bẹ́ẹ̀, ọmọ eré ẹni. Bí ọba gbé sórí bẹ́ẹ̀dì, yóò mọ̀ jábọ̀. Bẹ́ẹ̀ sì ni ẹni tó fẹ́ máa lò káàkiri, bẹ́ẹ̀ dábọ̀ tó náà yóò yá. òun ní ọ̀gá ọlọ́ọ̀kan bí ń gbé ìyá lọ́nà ọba yìí. ẹjẹ́ àwọn ọ̀rọ̀ kan nínú àlékún àbúṣúmẹ̀ sọ̀rọ̀ máa wà ọ̀sán náà ká lè bí anú ọlọ́ọ̀ bá ti fún. a fẹ́ mọ pé ìkòwé kárẹ̀ ìtọ́jú wọn wa. àdúgbò ọlọ́run àríwá sẹ́nu ìgbà tí wọ́n ìlú náà wọ́n ọ̀rọ̀ ọ̀sẹ̀ pọ́pọ́pọ́ ẹni ọlọ́run ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn yóò máa rán wọn sínú náà yóò bá wọn ti kọjú yóò bá wọn rán wọn náà ni ọlọ́run máa bẹ̀rẹ̀ lọ́wọ́ anájà náà bẹ̀rẹ̀ àlùkàlẹ̀ ọ̀dọ̀ fún àlùmọ̀jì ọlọ́run máa bẹ̀rẹ̀ fún ọjọ́ náà sọ́ọ́ ti fúlù ìrìn àlùmọ̀jì ìmọ̀rí sí àwọn kú

ní àkílẹ̀ ìgbà ìṣúná pẹ̀lú ìjọba. Tọ́lá fi ẹsẹ̀ ọlá fi ẹsẹ̀ rẹ̀ títẹ̀ náà ó ti tó ó ti tó mi. Ọlọ́run bá fẹ́ràn àkókò ìjọba. Níbi àdìsá àwọn yìí, àbúgbà ìdìnnà àbúrà òun gba àdìsí náà wá, àdìsí wọn lọ́wọ́ kọ́ irú ọdún mọ́tò ní ìfọ́jọ́ láti àtó. Ọlọ́run bá fẹ́ràn ìgbà wọn wọ́n gbogbo dáadáa tẹ́rí ni àti àwọn ẹ̀dá tẹ́rí ni kíkọ́ ni o kò sí nǹkan tó mọ̀ wọn pọ̀ kíkọ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó mọ̀ wọn gbà pé wọ́n pọ̀ bẹ́ẹ̀ sí òde kọ́ pé ọ̀sẹ̀ dáadáa kan lábẹ́ kọ̀kọ̀ tẹ́lá kan tó bẹ́ẹ̀ nínú òkùnkùn ọmọ ọba mà. Mẹ̀yẹ́ ń hàn mí nǹkan ní ìyàlẹ́ ìyẹ̀rọ̀ pé ìbùnà àti òun ọmọ pẹ́lẹ́ tọ́lọ̀ kan iṣẹ́ kan òní jáde lára nìkan àyàfi náà tí wọ́n kọ́ wọn ti ṣe tán. ó wá ṣe é ṣe ilé bá ṣe ọ̀nà àdúgbò sọ ó jẹ́ dáadáa àdúgbò mọ́ ìjà ìdá. àdúgbò jẹ́ ìdá èyí kù ìdá ìdẹ́rù méjèèjì. Nígbà yìí ni àdéhùn wáyé pé gbogbo dáadáa náà máa kọ́ ó máa bá yẹn lọ́wọ́ rẹ̀. àríwá àtàwọn àti ìpọ́sọ́ rẹ̀ tó sọ ní kọ́ gidi ni. onípamọ́ ni hàmúlẹ̀ mi ẹni bá dà níyàn ṣe dáadáa kan níyàn ni náà bá bí máa dáadáa nǹkan tó wọn àtàkùn àpẹẹrẹ àdáa ló ọ̀dọ̀ ní àgbẹ̀rẹ̀ ọ̀fọ́ ní máa ń ṣe ní máa ń ta màálù mẹ́ta mẹ́ta lẹ́yìn ọ̀bá mi dáadáa lọ́dún ti ẹja náà tán. dáadáa tá à ń sọ yìí nǹkan ló máa dáadáa dáadáa ṣe ń tá ẹbí yìí náà

pẹ̀lú àgbàgà rí dáadáa òǹtẹ̀lé àdéhùn ọlọ́run alẹ́sẹ̀lẹ́m oníkàtẹ́bà ọ̀wọ́ ìjà ọ̀hún àtàlẹ́ tàǹkàrìà. Táwọn ní fọ́ọ̀tù iná ìníyàn tó ń fẹ́ ṣe òní, ọmọ wa lọ kọ́ lọ́bẹ́já ọmọ lọ́bẹ́já. Ọmọ ọba mọ̀ tọ́pọ̀ ọ̀rẹ́ òfin ní dàpọ̀. Àwọn mí ìgbà ọlọ́pọ̀ báà fi kéré tó yìí, ẹ bá wọn ti sábíù, báà kò tó

sábà níbi àdéhùn kẹ̀wọ́n jẹ́ bí ọlọ́run gbà gẹ́gẹ́ sọ ọ́ àlẹ́bí ọlọ́run gbà gẹ́gẹ́ sọ ìkọ̀kan ló tún ẹ̀kọ́ ìtura sábà bá ní sàkẹ́bà fún ìyá ọ̀hún ásàlùmá kàrìlà ìdí ọlọ́run bẹ́ẹ̀ bá mú àbínú bẹ́ẹ̀ ọlọ́run ti lẹ́ẹ̀dẹ́ mẹ́wàá òun ní òbí rọ́pùpẹ́ nìyẹn ìyẹn ní sábà ṣe nǹkan yẹn sáré ẹ̀kọ́ lọ́kọ̀ọ́ five hundred ní ọlọ́run ọmọ tí wọ́n mọ̀ tí wọ́n gba ara yìí bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ mi. ẹ máa ti lọ́kàn ara yìí. dáadáa àtọ́gbà káyọ̀ bá wọn sọ yìí ìdí lẹ́gbẹ̀ẹ́ bá wọn fún yà lórí ọlọ́run ọmọ sọ̀tẹ̀ náà. ọlọ́run ni kẹtẹ́bà ọ̀gbọ́n ìndà ìndà àwọn bá ní ọlọ́run ọmọ kan sọ́dún ara ẹ̀ tó sọ̀rọ̀ ni láti ẹgbẹ́ mi tó fi nǹkan ẹ̀yẹ balẹ̀ ní pé ọlọ́run máa ń wọ ọkọ̀ ọgbọ́dọ̀ rẹ̀ ọmọ pé òun ló máa ń tọ̀ ẹ̀rọ. ọlọ́run ọba bá fi kọ́ ọkọ̀ àfi sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba ó ní ìpẹ̀lẹ́ ní ìní. tó sọ̀rọ̀ ní kàtàkà ọgbọ́hún àtàlẹ̀kẹ́ káàmìlà ọlọ́run ọba ọkọ̀ ọ̀gá dábẹ́ wà fún ó ti ní ìgbà iṣẹ́ pọ̀ ṣe ọlọ́gbọ́gbà ọ̀rọ̀ ọ̀sí ọlọ́ọ̀dún tó bá wọ́n ṣe ìgbà bá kọ fọ́dọ̀ ọ̀run ètò bá kí òkú sọnù òkú rẹ̀ láti ní pé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan agbára ní àtìlára. àdìsọ ọlọ́run alẹ́ ọ̀sọ́dọ̀ ni wọ́n ń tẹ̀sọ́dọ̀ bàbá ni àmà bí ha ẹni bọ́ wá gbé ọ̀pọ̀ ọ̀gá ṣe dáadáa ó wá rí ṣe olóyè òrìṣẹ́ ni ó wá rí ṣe ó dàbí ọ̀gá ṣe lọ́wọ́ yóò ṣe ẹ̀sán tó náà wọ́n sọ fún ó kéré mọ́ ọmọ wọn láàdáa ten hundred ọgọ́rùn méje bí àníyàn bá tún adá bí àníyàn gbóore ọlọ́run multiply ten hundred by two ní wọ́n jẹ́ one thousand four bí àníyàn bá tún adúró dáadáa sí i. ọlọ́run àtúmọ̀ ìpínlẹ̀ náà báyìí one thousand four by two again lọ́nà ọdún máa tẹ̀lé ọ̀nìyẹn. bẹ́ẹ̀ tó bá rí ṣe ajẹ́ pé tó bá láyé wọn bẹ̀rẹ̀ dáadáa tí ò bá rí ṣe lórí ìjọba. tó bá rí ṣe sùkúlọ̀lọ́wà lára ìtọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hánmọ́sọ̀ ọlọ́kùnrin àlẹ́ ọ̀sẹ̀. ẹni máa ń lọ ní ti àìdá tàbí àwọn náà ní ọ̀rẹ́ ìdúró ẹ̀dá wáyé àwọn ọ̀rẹ́ ìdúró. Tèmi ń ṣe àìdá, gbogbo ní ń dá ìdá, ní ń dá ìdá, òun ni fẹ́ràn ọba ní ọ̀dà àtàlẹ́yìn. Bíbí à ọ̀dà, fọ́nà bọ́ àbálẹ̀ òkú ọlọ́wọ́ tó bọ̀ yìí, òun ti wá ọ̀dà àgbà. Wọ́n náà dá ní ọjọ́ ọ̀dà àkọ́kọ́ nù. Ìlànà oríṣiríṣi ọ̀rẹ́ ìṣẹ́ ń sọ̀rọ̀ àti ṣe bí ìdìgbé láàbì, ọ̀dì ọ̀pìnrin yẹn, ọ̀dì nítorí pé èèyàn ti máa ń rí àjẹ́bí náà wọn kò àjọ àjẹ́ àjẹ́. Àbẹ̀fẹ́ alájọ tó kú kó bá fi ọdún mẹ́wàá nípa màálù dídà yóò fẹ́ wú. Ọ̀dẹ́ àwọn mẹ́bí ń tẹ̀lé ha. Ẹni yẹn ti láti yẹ àjẹ́ àjẹ́. Á ọ̀dọ́ abẹ́lẹ̀ mo fi ránṣẹ́ sí ọmọ yìí kó bá dé ìfàmùfà ẹni yóò lọ bẹ́ẹ̀. Ọ̀dẹ́ àwọn mẹ́bí ń tẹ̀lé ha. Ẹni yẹn ti láti yẹ àjẹ́ àjẹ́. Òun ni gbọ̀ngbọ̀ngbọ̀n náà àtàlẹ́

tí òtún wájú ọgbà tẹ̀kọ́ náà dùn náà àwọn ní ìwà ní ẹgbẹ́ láàbá àwọn ọgbọ́n ìlọ́wẹ́ ṣe ìwà fún wa. tá àwọn akẹ́ bẹ́ẹ̀ wọ̀n náà lábàrá àwọn agbọ́ bẹ́ẹ̀ alábàáyá bẹ́ẹ̀ ti wá ìfọ́ o àmúkò lábàrá wọn ni o kíláàsì fún nàmá àwọn kàdó àfún àwọn mi dá àfún ọlọ́wọ́ bàtí rẹ̀ fọ́nà bí wọn sàdá àfún kọ́ọ̀kọ́ ìbàtí wa. báwa ọgbà àwọn ọlọ́wọ́ ọlọ́wọ́ bẹ́ẹ̀ tó ṣe lórí ee ẹgbẹ́ yìí kú lọ́mọ làwọn sọ̀rọ̀ kí ẹ àbí ètò ìgbà kan dákẹ́ àbí ká lọ́wọ́ òní fún ọdẹ. àwọn báyọ̀ ní pé ọmọ tó wà ń sàánú ẹ̀ bá ń tẹ́ lọ́wọ́ àwọn oníṣẹ́ máa lò. ẹ bá gbọ́dọ̀ wọn ọba ó mọ̀ sí lágbájá ó fẹ́ tayọ àlọ́ ọlọ́run ọba ni títí mo ní kó fẹ́ ṣe ó wá láyé ó wá láyé kan fẹ́ ṣe é tó padà wá sí máa èyí tàbẹ́tà ọgbọ́n ìyá òyìnbá tàbí tàbí àyà ọlọ́run ọba ọkọ̀ ọgbọ́n ààrẹ ni dáadáa àti òpè ó wá ní kàrí látàn ọmọ àyà àtọ́nà kọ́ni àbọ̀nà tàtà kọ́ni àtànà ọmọ wọn kọ́ láti àjọ pẹ̀lú wọn àtànà bẹ́ẹ̀ káàdìlà láti ọ̀hán tó pè wọn ọ̀fọ̀ bẹ́ẹ̀. bọ́ọ̀ dáná wọlé tó náà wá. ilé ìyá mi sọ fún wọn ló tó ń dá ní ẹgbẹ́ àgbọ̀dọ̀ wáyé ọ̀fọ̀ ọdún kan náà fún ọgbà àwọn ọmọ ọmọ bàbá ìgbẹ́ tó ìgbà tó ṣe mọ́ ìdúgbà náà tí wọ́n pẹ́ ọ̀là ìpínlẹ̀ bẹ́ẹ̀ sì ni tọ́wọ́n bá rí lábẹ́rẹ́ ọ̀kan lábẹ́rẹ́ tó lù láti àwọn báyìí lájẹ́ kan bẹ́ẹ̀ wọ́n àwọn tó tọ́ ọ̀nà ọ̀la. ó gbò pé irú àgbà rí tẹ́lẹ̀ àwọn olóòrò ìjọba muhammadu aláwọ̀ aláwọ̀sọ̀sọ̀ ó wọ́n jẹ́ bá dá níyà bó o fẹ́ ṣe àìdá bó o ṣe ọlọ́run ọba rẹ̀ ó padà wá rí ṣe. Láti ọ̀tún ọ̀kan ọ̀hún ọ̀hún. ẹ̀ẹ́dẹ́ ẹyọ ọ̀kan ọlọ́pọ̀. bẹ́ẹ̀ sì ni ẹni ṣe dáadáa tó rí ṣe ó kéré mọ́ ládàá tẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́pọ̀. bí ìbára lóde tó bẹ́ di àìdá tó wá rí ṣe ẹ̀ẹ́dẹ́ ẹyọ ọ̀kan àwọn ìyàwó àlọ́kọ́ ó kúrò lọ́dọ̀ ìyẹn dúró. ẹ wá jẹ́ bàbá bá rẹ̀ fún wọn ló kọ́ ó mọ̀ pé aburú ti ń ṣe ní everyday multiply multiply multiply mi nínú dáadáa fẹ́ṣe lápẹ̀júwe dáhùn tó lè ẹ̀lẹ́gbìyànjú kí ń ṣe dáadáa lẹ́ dáadáa márùn-ún lójúmọ́ ọwọ́ tó kú lẹ́bí náà tí wọ́n ń ṣe ẹ̀ṣẹ̀ méjì lójúmọ́ ń ṣe dáadáa lẹ́lọ́ márùn-ún lójúmọ́ ọmọ àdúrà báwọn ẹgbẹ́ ìjọdúnmọ́ tí wọ́n ń ṣe ẹ̀ṣẹ̀ méjì lọ́dúnmọ́ tọ́wọ́ bá ní ìkọ́gbẹ̀ tí wọ́n ń kọ ibi wọ́n fi sòsùn wọn wá láti gbàmà àwọn tí wọ́n fi sòsùn rẹ̀ náà rẹ̀ àtàlẹ́ wọ́n fẹ̀yì hà òun ni ó túmọ̀ ipò láwà tó wọ́n gbé jọ àtúntò tó gbé bi wọ́n mọ̀ ẹ̀kọ́ pẹ̀lú ọ̀rẹ́ tó lọ́kù wọ́n mọ̀ ẹ̀kọ́ pẹ̀lú ọ̀rẹ́ tó lọ́kù lórí ìgbàgbé ọ̀dì yà ẹni tó wájú pé àìdá rẹ̀ òun ló tẹ̀sùn wọn lójú yà dáadáa ló tẹ̀sùn wọn lórí jẹ́ kí àwọn ọ̀sẹ̀ dáadáa máa ó o ó wá gbìyànjú ó tẹ̀lé mẹ́jì ó bẹ ẹ̀jẹ̀ tó kọ̀ kalẹ̀ fún tù gbẹ́ra rẹ̀ lọ́jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ time from oven. Ìjọba ló jẹ́ o. Ṣé olóyè ọ̀kan seven hundred ló ti gbà? Ọwọ́ mi náà. Náà sáré tó gbìyànjú ìṣe dáadáa lẹ́ẹ̀mejì lójúmọ́. Ibi wọ́n ń ṣe ẹ̀sẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́. Ẹgbẹ́ ẹ̀sẹ̀ ti gbé ara rẹ̀ mi. Ìṣe dáadáa lẹ́ẹ̀mejì pé lójúmọ́. Ẹ̀sẹ̀ lójúmọ́ ìwọ̀n àbí ìwọ̀n àti ẹ̀jẹ̀ mẹ́wàá àbí lójúmọ́ dáadáa lójú ẹ̀jẹ̀ mẹ́wàá ni ẹ̀jẹ̀ mẹ́wàá kọ̀ fún jẹ̀mọ́ ẹ̀jẹ̀ mẹ́wàá péré ló gbà dáadáa méjì yóò ló gbà ó kéré mọ́ one thousand four. Kí ni ọmọ ṣáájú kẹ̀yẹ́ wá ń ṣe àìdá lójúmọ́ owó wọ́ọ̀sì bí ẹ bá ń ṣe àìdá bẹ́ẹ̀ ni wọ́n á gbọ́dọ̀ ẹni máa ń ṣe àìdá ọgọ́rùn-ún lójúmọ́ ní ṣe. tí kò gbogbo ẹgbẹ́ àwọn ń ṣe dáadáa ẹ̀rọ kan lójúmọ́ bí kì í ṣe àìdá ọgọ́rùn-ún. ẹ̀sẹ̀ yóò kọ́ fún yọ̀ọ́ ẹ̀wọ́n kọ́ ẹ̀ ṣe ọgọ́rùn-ún àwọn one hundred. àwọn dáadáa kan dáadáa kan ló lọ́dún ẹgbà ó kéré máa seven hundred subhanallah subhanallah ọlọ́run kọ́tà fún alára ṣe wọn. àti ìsọpẹ́ pẹ̀lú àwọn ẹbí ha wọ́n lè mú ìyá nílé ha ẹ̀yà pàtẹ́ wọ́n lè yọ owó ṣe dáadáa kò wáyé dáadáa ṣe. ó sì fẹ́ fẹ́ ẹ̀sẹ̀ náà títí èyí ṣe kó wá jẹ́ ìwọ̀. inú mi ẹ̀dùn iṣẹ́ ẹ̀ṣẹ̀ ọgbẹ́ ọ̀hún lójúmọ́ àmọ́ tó ẹgbẹ́ àtijọ́ dáadáa ọgọ́rùn-ún ọdún kò wá ọ̀dọ́ àdá òde síbẹ̀síbẹ̀ náà kọ́ láàbá rẹ̀ ó pẹ́ fún ọdún àìsàn wọn ẹ̀rù àánú ọlọ́run lọ́rùn tó jọ náà àbẹ̀rún ọba balẹ̀ lọ́lá mọ́tà fún adára ṣe o wọ́n tó lọ́wọ́ ẹ̀rọ ìgbàgbé ìgbà mọ́tà yìí wà láàárín wa sọ̀rọ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أتقوا الله بقى عليكم الله وما بعد محمد صلى الله عليه وسلم فتبع ضوء عظم فضل الله على العباد أنا الله قد قدر lórí àwọn èèyàn ọlọ́run ọba ọ̀dá ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ fi àwọn ẹbí àjẹ ọbẹ̀ ìjọ ọkọ̀ gbúdọ̀ ní ẹgbẹ́ ìjọ bí àjọ àti wá fún aláyé nínú adínú muslim arákùnrin kan wọ́n mo ká kan. عليه صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم عن الوقاق لك فيها يوم القيامة تبرئ نقا أنا فقط ما يوم سقط جمعة kọ́nà mi òun àfikánì ló ń dò fún mi ó dàgbẹ̀rẹ̀ àríkàmẹ́ ìgbọ́rẹ̀ ìgbà mi èmi náà èmi náà kọ́ lè dára rẹ̀ lọ́dọ̀ àdájọ́ ẹni yìí ti fi kalẹ̀ ó ní kàǹkún ní ẹyọ ọ̀sánbọ̀rọ̀ ti kalẹ̀ yìí o tó bá ti gbé ẹ̀lù kìyàmà tó bá gbà padà ọ̀dọ̀ ọlọ́run bá o sẹ́mu rẹ̀ ó gbà o. káwọn ní wọn sàrà kúrẹ́ àlùkò àmù. ẹ ṣe gbọ́ tẹ̀lé kó pé ọ̀dà kókò mẹ́wàá. sẹ́gbẹ́ náà ni sẹ́gbẹ́ ọ̀rẹ́ sáà ten ṣé ó ní ká ọ̀dọ̀ kan ọlọ́run jù. ẹ kan olówó káwá wo dáadáa káàkiri ti kọjá lọ. wọ́n wá wo ọtọ́ láǹfààní àti ṣe dáadáa láyé pọ̀ sí. ẹ ṣe dáadáa gbogbo ìròyìn báyìí. ó dáadáa rẹ̀ ṣe ṣe báyìí. ọwọ́ ti báyìí àmọ́ náà lérè ẹ ṣe tí wọ́n wá yìí lọ́sùn gbogbo rẹ̀ níbo kò sí káwọ́ sọ́dọ̀ kalẹ̀ ni. ọ̀ bá ti ṣe kọ́ mọ́ wa o. torí ọjọ́ kan táà máa wá owó ìròyìn mílíọ̀nù náírà òṣìṣì ó jẹ́ bí pé wọ́n fi kọ́ wọ́n ọlọ́wọ́ ọlọ́wọ́ ọba wọ́n bá tẹ̀ wá ní ìwọ náà kọ̀ọ̀dọ́ dáa kọ̀ọ̀dọ́ dáa ìlú àti fún wa. níparí ọ̀nà mẹ́ta ọ̀nà mẹ́rin àbọ̀nà mẹ́ta wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ tá a bá fílẹ̀ tó pín sí. àkọ́kọ́ ẹni tó fi ẹ̀ṣẹ̀ lẹ̀ láì ṣe. Ojú ẹsẹ̀ gbogbo ẹni tó bá fi ẹ̀sẹ̀ lẹ̀ tí ò ṣe ní dáadáa kan ò ní ọdún Wọ́n tó ti ní wọ́n fún. Èkó ti ní fún ẹgbẹ́ ọmọ rẹ̀ Ọmọ ti rí ada àkókò ọmọ yẹn kó wá. Ẹwọ́n ti rí fún wa. Ọkọ̀ ń kò. Díẹ̀ díẹ̀ ti ní mẹ́rin gbọ́dà. Ọ̀dẹ́ òwò akọ́lọ́wọ́ rẹ̀. Ọlá á ọ̀nà ọ̀rọ̀. Bàtà ti ọ̀rẹ́ rẹ̀ wá

ẹni tó tó fi ẹ̀fẹ́ lẹ̀. Òun sílẹ̀ torí pé kò ní agbára àti ìgbẹ̀tọ̀ yẹn máa ní. Ìyẹn ti ká mọ́, bí òfin jẹ́ mọ́, wọ́n tó lọ́wọ́ ti lọ́kọ̀ sí orí. Ọwọ́ adé ní ọgbọ́tọ̀ ọmọ adé ọwọ́ ẹ̀ náà adé tó wọ́n ti hàn jù. Lọ́lá ọlọ́run ọ̀rọ̀ ìjọba wọn ti yá bí wọ́n ti hàn jù ọ́ sí. Ẹ máa bí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ irú ẹni báwọn lè kò ní gbalada kò ní bàjẹ́. àmì tó jẹ́ kí pé ó fi lẹ̀ torí ìdókítà àwọn èèyàn kárí lórí bílẹ̀ eléyìí lákọ̀wọ́ àlè wọ́n fi àgbẹ̀ lórí ẹ̀. bẹ́ẹ̀ náà ni dáadáa tá a bá ṣe náà ẹni bá ṣe dáadáa. Táà sọ pé yóò gbàlájà púpọ̀ yìí tó bá ṣe ń bọ ìgbà mi kò ní gbàlájà kan tó kò wá jẹ ọlọ́run ọba. Ọba wa ìṣẹ̀lẹ̀ àgbà náà máa ń ṣe àgbà pẹ́ẹ́sì ẹ. Lẹ́gbọ́n ọba lẹ́gbọ̀rọ̀ ẹlòmí wọn ti dáadáa. Ó bá rí àǹfààní ẹ̀kọ́ lẹ́ẹ̀kì ámà tí ọba fi kárí ikú ni àbí ọyìn mi tó fi kú ni àbí ẹ̀wọ̀n mi tó fi kú ni. Áà tó àkàwé yẹn ó ṣe ìlà àbọ̀ fi ẹ̀kẹ́ àìní agbára ti ti tẹ́ àwọn tó wọn bó sọ lẹ́sẹ̀ lẹ́yìn. abiola ọba ọba lókè ọlá mọ́tà sí àlókè mẹ́jọ ní kọ̀ọ̀kan ọlọ́. sàlékún ìmọ̀lì fún wa àlékún bẹ ọlọ́ọ̀bá ṣe fún wa àlékún aláṣíṣe ìgbìdá fún wa ìdára ìfẹ́ ní kọ̀ọ̀kan ọlọ́. wọ́n sọ́nà ọgbà wa ayé الأشهر والأشهر صلى الله عليه وسلم شهد محمد رسول الله